إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوجوا nínú tafsir wa látinú suratul hajj aya ìkẹta أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله فأنه يضله ويهديه إلى عذاب السعير alamọba subhanahu wa ta'ala ó ní wa minan nas ó ń bẹnu àwọn èèyàn man yujadilu fillah ẹni tí máa jiyàn nípa alamọba allah bí gáìrì ilmu láì nímà wàyẹ̀tẹ́bìrù kúlẹ̀ shaitan marid bákan náà yóò máa tẹ̀lé gbogbo èṣù alùjẹnu tó ṣe wípó ti gbẹ́rù gbọ́nrí níbi ìyàn jíjà rẹ̀ áyà yìí ó fi rinlẹ̀ fún wa ìran èèyàn tó ń bẹ́ẹ̀ ó bẹ nínú ọmọ ènìyàn ẹni tí ò nígbàgbọ́ nu ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe pé tán bá bá sọ̀rọ̀ nípa allah yóò máa takò ní kò fẹ́ gbọ́ nkankan tó ní ṣe pẹ̀lú allah tán bá ní ọlọ́wọ́n ọba allah òun ló dá yóò lọ kọ́ ló dáhùn tàbá ní ọlọ́wọ́n ọba allah òun ló ń ṣe ìjẹ̀mú fún yóò ní ọlọ́wọ́n ọba allah kọ́ ló ń ṣe ìjẹ̀mú fún tàbá ní ọlọ́wọ́n ọba allah ó ní àwọn ìròyìn tó fi ga jùlọ yóò ṣorí kunkun yóò gbádànù yóò ní kò sí tó ń jẹ́ ọlọ́run allah in wà òun náà ni ọpọlọ ti ẹnìkan ìròrí ti ẹnìkan ní tó bá fojú ara ẹ̀ rí òun ló gbà pọ̀ ń bẹ nǹkan tí ó bá ti fojú rí ó gbà pé nǹkan yẹn ò exist eléyìí yóò máa wá ní orúkọ ìpéyàn nímọ́ yóò máa wá ní orúkọ ìpéyàn mọ́ sáyẹ́nsì yóò máa wá ní orúkọ ìpéyàn mọ́ fílọ́sọ́fì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ọba allah ó ṣàlàyé fún wa nínú àyà yìí ìpè wọ̀mínà náà sì mọ̀ yóò ṣáàdìlù fìláhì bèèrè ìdí ìlú ó ń bẹnu àwọn èèyàn ẹni tí ó máa ágíù nípa ọlọ́run ọba kò ń ṣe pé ó ń dìfẹ́ǹdì ọlọ́run ọba kọ́ kódà ó lè máa takò bíbẹ ọlọ́run ọba a ní kò sí tó ń jẹ́ ọlọ́run yóò máa tako ẹ̀sìn ọlọ́run ọba a ní kò sí tó ń jẹ́ sí islam wàmínà náà sì máa ń yọ ṣáàtì lùfìláhì bí gẹ́rì ìlú ó ń ṣe léyìí láì nímà kò sí ẹ́fídẹ́ǹsì kan láti ọ̀dọ̀ ọlọ́run ọba lórí nǹkan tó ń sọ sọ ló fi jẹ́ wípé nǹkan tó rinlẹ̀ òun ni gbogbo ẹni tí ó bá ti nímọ̀ alukur'anu kẹrim tí ó nímọ̀ sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam irú èèyàn bẹ́ẹ̀ ò nímọ̀ kò bá nímọ̀ ayé kò bá ma àwọn nǹkan ayé bí ẹlẹ́gbẹ́ tí ò nímọ̀ náà ni torí pé ìmọ̀ tí ò wúlò fún wa ọlọ́run ọbọ̀ recognize gẹ́gẹ́ bí ìmọ̀ ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa sáde ọlọ́run ọba min ilmi láyàn fa níbi ìmọ̀ tí ó wúlò ìmọ̀ téèyàn mọ́ tó ṣe pé kò jẹ́ kéèyàn mọ ẹni tó dáhùn kò jẹ́ kéèyàn juwọ́lẹ̀ fún ọba tó dá kò jẹ́ kéèyàn rójú ráyè láti sin ọlọ́run ọba tó dá èyí ò kí ń ṣe mọ̀ kò wúlò fún ẹni yẹn nǹkan yẹn ẹ́fídẹ́ǹsì ni ó jẹ́ against rẹ̀ àwọn kẹfẹ́rí ó ń bẹnu wọn ẹni tó ṣe wípé yóò máa argue tí ó máa takọ lọ́wọ́ ọba yóò rẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe nǹkan tó right ni òun gbìjà àwọn bàbá wọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ní arákùnrin kan tí wọ́n pè ní anadar bin al-harith ipò ṣe ó ń takọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala. ala àwọn afọ́ni tafsir wọ́n ní arákùnrin òun ni sábàbí tí àyà fi sọ̀kalẹ̀ bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí ó bá gbogbo ẹni tí ó bá ń takò ọba tó ń ágíwù nípa ọba tó ń takò bíbẹ ọlọ́run ọba àbò ń takò pé ọba ló yẹ ká ṣèjọsìn fún àbò ń ọba tó fi ròyìn gbogbo ẹni tó ń ṣerú eléyìí èrò èèyàn ohun agiu láì nímọ̀ ni torí pé ọlọ́run bá ní wọ̀mìnà nas ó ń bẹnú àwọn èèyàn máa ń yújà dìlù fìlà ìrẹ́rì ilmi ẹni tó ṣe wípé ohun agiu nípa ọlọ́run ọba ìrẹ́rì ilmi láì nímọ̀ that is in tó ń sọ kò sí màkà fún kò sí evidence fún látinú alkur'an alkarim bẹ́ẹ̀ ni kò sí evidence fún látinú sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam ìdàkejì tó ń sọ òun ni tí alkùránì fi rílẹ̀ ìdàkejì tó ń sọ òun ni tí súnà nábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi rílẹ̀ wọ́yẹ́ tẹ́bìrù kúlẹ̀ ṣaitani marriage irú èyàn bẹ́ẹ̀ ó wá mú ní ẹni tí ó máa tẹ̀lé kúlẹ̀ ṣaitan gbogbo èṣù gbogbo èyàn kéèyàn gbogbo nǹkan kí lójú kó máa darí ìgbésí ayé òun gẹ́gẹ́ báwọn kan ṣe sọ wọ́n ní kò sí tó ń jẹ́ ọlọ́run ọba àwọn kan wá wọ́n ní religion is opium of the people gẹ́gẹ́ bí ti Karl Marx sọ àwọn kan náà dẹ̀ ń rọ́ tẹ̀lé lórí nǹkan tó sọ tí wọ́n gbà wípé ìyẹn gangan ni ìmọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ní kò ń ṣe ìmọ̀ torí pé ta bala mọ̀ ta dúró lórí tó ta kò ń ṣe ọlọ́run ọba tó dá wa tó dáyé tó dá gbogbo nǹkan tó ta kò nǹkan tó sọ so, èyí ò lè jẹ́ mọ̀ láíláí àìmọ̀kan ni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sọ pé láì nímọ̀ wọ̀yẹ̀ tẹ́lẹ̀ òkúlẹ̀ ṣaitọ́n marij irú èèyàn bẹ́ẹ̀ wá ń tẹ̀lé gbogbo ṣaitọ́n ṣaitọ́n òun náà ni gbogbo ẹni tí bá ti ṣìyàn lọ́nà tó ń gún níyàn kúrò níbi tí ọlọ́run bá fẹ́ fàwọ́ ṣaitọ́n ṣaitọ́n ni ọlọ́run bá subhanahu wa ta'ala jẹ́ kámà nínú alkur'an karim ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní inna shaitana lakum aduwun ó ní shaitan ìyẹn èyí tó ń jẹ́ ìbìlísù gangan fún rẹ̀ inna shaitana dájúdájú shaitan lakum aduwun ọ̀tá ló jẹ́ fún yín fatakhidhu aduwan ẹ̀yin náà ẹ mú lọ́ta ẹ má mú shaitanu lọ́rẹ̀ẹ́ innama yad'u hizbahu liyakun min ashabi as-sa'id àwọn tó bá ti belong sí pati shaitan kò síbi tó ń lédi wọn lọ́jú kíní inú náà lọ shaitan ń pè wọn lọ nú náà ni bó la ṣe fẹ́ mọ̀ wípé a ti ń tẹ̀lé shaitan òun náà ni tí a bá ti ń tẹ̀lé níròrí tó bá ti yàtọ̀ sí tó ń bẹ nínú al-Qur'an àti sunna ẹni tó bá ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ ó ti juwọ́lẹ̀ fún ṣọ̀ìtàn nìyẹn ọlọ́wọ́n bá dẹ̀ ń kí wa lọ nínú ayà yìí pé iná ṣọ̀ìtàn alákùn àdúgbòn ṣọ̀ìtàn wọ̀ta ló jẹ́ fún yín fàtẹ́kìdú àdúwà ẹ̀yìn náà mú lọ́ta iná ma yẹ jù ọ̀ hezbollah olùyẹ̀kú mina sáàbì sàír àwọn pátì tiẹ̀ iná ló ń kún wọn lọ kọlọ́ọ̀bà kí ó yà wá ya ilé yìí nínú súra mi ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó tún sọ fún wa ọlọ́wọ́n bá ní alam ahadi ilaykum ya bani adama allah ta'budu shaitan ọlọ́wọ́n ní ẹ̀yin ọmọ ànábì adama ṣe bá dẹ́hùn tí mo ní pẹ̀lú yín òun ní pé kẹ́ mọ́ ṣe ìbáàdà shaitan ipe kẹ́ mọ́ sí shaitan allah ta'budu shaitan innahu lakum aduwwun mubin shaitan ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín wà ní ibùdúni haza siratun mustaqim ipe mi ọlọ́wọ́n bá ní ẹ ṣe ìbáàdà fún eléyìí ni ọ̀nà tó ṣe wípé ó dúró déédéé walakot adọ́láminkum jibilan kasiran afalam takunu taakilu ọlọ́run ọba ní àmọye àwọn èèyàn àmọye ìran àmọye generations oníṣọ ìtọ́run ti sọnù láàrin ọlọ́run ọba níṣẹ́ ìníṣe làákàyè òun ló jẹ́ pé orí ńlá òun ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí orí ńlá òun ni ká jẹ́ni tó ṣe wípé kò ní ṣe nǹkan kan tí ó bá tako àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó tó gbé ìgbésẹ̀ kan yóò mọ kí lọ ọlọ́run ọba sọ lórí tó ń fẹ́ gbé ní ìgbésẹ̀ yìí ṣé n tó ń fẹ́ sọ lọ́rọ̀ yìí n tí ọlọ́run ọba yọnu sí ni àbí n tí ọlọ́run ọba tó bínú sí n tó ń fẹ́ gbé ní ìgbésẹ̀ yìí ṣé nǹkan tó ń lè fi rí ìyọnu ọlọ́run ọba ni àbí nǹkan tó ń lè fi rí ìbínú ọlọ́run ọba mùsùlùmí yóò wo eléyìí òun ló ń jẹ́ pé ìmọ̀nà in tó ti clear fún wa ni gbogbo nǹkan tí ó bá ti ń wá sí wa lọ́pọlọ tó dẹ̀ takò tó ń bẹnú alukur'an àti sunna kò ń ṣe ìmọ̀ ẹni tí ó ní hàn bá pé pòfẹ́sọ̀ ìrọ̀n gbogbo ẹ̀ àìmọ̀kan ló ń gbé káàkiri ìmọ̀ òun náà ni tó ń bẹ nínú alukur'an àti sunna gbogbo tó bá ti takò ó ń ṣe ìmọ̀ ìmọ̀kan ni gbogbo ẹni tó bá dẹ̀ ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ ó ti ju wọ́lẹ̀ fún ṣọ̀ìtàn wọ̀yẹ̀ tẹ́rìrù kúlẹ̀ ṣọ̀ìtàn in marriage ó ti ju wọ́lẹ̀ fún ṣọ̀ìtàn tó ṣe pé òun ló ń darí ẹ̀ káàkiri ọlọ́run ọba dẹ̀ ká mọ̀ wípé ṣọ̀ìtàn tó jẹ́ bàbá àwọn ṣọ̀yàtìn ìyẹn ibilis ọlọ́run ọba ní tí mo bá yín sọ òun náà ni pé ọ̀tá ló jẹ́ fún yín ẹ mú lọ́tàá ẹ mú un lọ́ta ètí mo bá ń ṣàdéhùn òun náà ni pé kẹ́ ẹ má ṣe jọ́sìn fún un ló jẹ́pútà bá ní kí là ń pè ní ìjọsìn lára tá ń pè ní ìjọsìn òun ni ká máa tẹ̀lé àṣẹ èèyàn kan tó takò àṣẹ ọlọ́run ọba gbàtọ́lọ́mọ bá pa wá láṣẹ tẹ́nìkan pa wá láṣẹ táwa ń tẹ̀lé àṣẹ ẹni tó pa wá láṣẹ tó yàtọ̀ sí tọlọ́run ọba tó takò àṣẹ ọlọ́run ọba ó ti di pé kí ni àmúlẹ́ni tá ń ṣe jọ́sìn fún un bẹ́ẹ̀ ni lára àdéhùn tá a bá ọlọ́run ọba ní tá a bá ṣe ó ní pé iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́run ọba làá máa ṣèjọ́sìn fún èrè ọlọ́run ọba náà làá máa wá ní olùrànlọ́wọ́ a ní ṣèjọ́sìn fún nǹkan mi eléyìí àdéhùn la bá ọba ṣe lọ́lọ́wọ́ bá fi sọ wípé alam ahadi ilaykum ya bani adama èèyàn máa nábì adama ṣe bá déhùn tí mo bá yín ní òun náà ni allah ta'budu shaitan ipe kẹ́ ẹ má sin shaitan tí n bá pàṣẹ fún yín àṣẹ mi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé àṣẹ shaitan allah ta'budu shaitan inna lakum aduhu mubin shaitan ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín wà ní ìbúdú ní èmi ọlọ́run ọba ni ẹ sìn èmi ọlọ́run ọba ni ẹ tẹ̀lé àṣẹ mi ààdà sọ̀rọ̀ tó mustapha eléyìí ni ọ̀nà tó ṣe wípé ó dúró déédéé tí ó wọ́wọ́ gọ́wọ́gọ́ wàlákọ́dọ̀ adọ́lẹ̀mí kùmjìbílàn kẹsíra ọlọ́ni àmọye ìran lórí ìran tíṣọ ìtọ́nù ti sọnù láàrin afẹ́lẹ́mùtẹ̀kùnù tààkìlú ọlọ́wọ́n bá níṣẹ́ ìwà níṣẹ́ làákàyè ni ẹ̀yìn náà rí pé àwọn kan ti ṣíwájú yìí tí wọ́n sọnù ṣàìtọ́nù sọ wọ́n nù torí pé kí ni wọ́n mú ní ọ̀rẹ́ èyí tí wọ́n fi mú ní ọ̀tá gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá ṣe pa wọ́n láṣẹ wọ́n mú ṣaitan lọ́rẹ̀ òun ló wọ́n ń pàṣẹ fún wọn àṣẹ rẹ̀ ni wọ́n ń tẹ̀lé eléyìí lè wá wá ní ọ̀nà oríṣiríṣi ó lè jẹ́ pé yóò máa fi sí wa nú ọkàn yóò máa fi sí wa lọ́pọlọ àwa ló máa sọ a máa rò ó yóò máa wá ní orúkọ àṣàlù yóò máa wá ní orúkọ ṣe ìdílé yóò máa wá lórúkọ ètò àdúgbò oríṣiríṣi ọ̀nà ni ṣaitọ́nù fi máa yọ sí wa torí pé kí ni èyí tí ó sọ fún ọlọ́run ọba àwọn náà ni wípé fàbí ìzàtíkà mo búra pẹ̀lú títóbi rí ọlọ́run ọba láòhù ìyá nahum ajma'in gbogbo àwọn ọmọ àfàwọn ẹrú ẹ̀ tó bá kóyọ nìkan lókù ọlọ́run ọba náà dẹ̀ sọ fún wípé wàlhaqqa wàlhaqqa aqul ọlọ́run ọba ní tó jòdòdó mú sọ fún èyí la'amla annaja annama minka wa mimman tabi'aka minhum ajma'in ìwọ àti gbogbo àwọn tán bá tẹ̀lé ẹ gbogbo yí pátápátá jẹ́ ànámà máa dà yìí sí kọ́lọ́wọ́ kí oko wa yọ níbi páńpẹ́ ṣọ̀tọ́n ṣùgbọ́n bóò la ṣe lè rí kó yọ ọ̀nà àbáyọ ló ń bẹ fún wa níbi páńpẹ́ ṣọ̀tọ́n òun náà ni wípé ká má fi ọpọlọ wa ká má fi tako òfin ọlọ́run ọba à ń fi ìṣe ìdílé fi gbé òfin ọlọ́run ọba dànù bẹ́ẹ̀ ni à ń fi ìṣe àdúgbò ká fi tako àṣẹ ọlọ́run ọba ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti sọ fún wa òun náà ni tó yẹ ká tẹ̀lé òun ni tó yẹ ká múlò eléyìí ni ó máa júwe fún wa wípé mùsùlùmí gidi ni wá ṣùgbọ́n tá a bá ti ń tẹ̀lé nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba eléyìí ń sọ fún wa wípé à ń tẹ̀lé ìfẹ́ ẹnu wa à ń tẹ̀lé ṣọ̀ìtàn ni ẹni tó bá dẹ̀ tẹ̀lé ṣọ̀ìtàn ọlọ́wọ́n ọba ti sọ àti bọ̀tán ru èèyàn bẹ́ẹ̀ so eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ ọlọ́wọ́n ọba ló ń bẹnu àwọn èèyàn mẹ́yìn ojú àdínú fi lọ ẹni tó ṣe pé yóò máa ágíù pẹ̀lú yín nípa ọlọ́wọ́n ọba nìgbẹ́rẹ́ ilmi láìsí mọ̀ kankan kò ń ṣe pé lẹ́fídẹ́ǹsì kan kò ń ṣe pé ó ní evidence kan tí ó fi buttress argument ẹ̀ kò ní bóòlù èèyàn ṣe fẹ́ ní evidence in tó ṣe pé ó ń argue tó ń takò nǹkan tí kò ṣe é takò ní báwọn kan ṣe sọ pé kò sí ọlọ́run ọba ẹni tó ní kò sọ ọlọ́run argument wo ló fẹ́ bá argue kí ni evidence tó fẹ́ prove fún ẹ kò ní evidence kankan tó lè fi síwájú tí ó fi sọ pé kí ni kò sí ọlọ́run ọba ju pé kí ni ó ń tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ because tá a bá wo gbogbo nǹkan tó ń bẹ tí a wo oòrùn a wo sánmà a wo ṣùpá bẹ́ẹ̀ la wolẹ̀ a wo àwọn òkè a wo àwọn agi a wo omi ọmọ ènìyàn a ẹranko gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ni wọ́n ṣe dáyé ṣé bàmíyá coincidence ni wọ́n kàn wáyé bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ báwọn kan ni wọ́n ṣe ń sọ wípé àwọn nǹkan wọ̀nyí just mere coincidence ni kò ń ṣe wípé ọlọ́mọba kan ló dá wọn kò sí tó mú ọ sọ tán sọ yẹn ju pé kí ni wọ́n fẹ́ gbà ní gbígbà níta ipe ọlọ́run ọba kan ló dá wọn wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí exist àárọ̀ mi ènìyàn bẹ́ẹ̀ láàárín àwọn agi láàárín àwọn ẹranko àárín àwọn àwọn nǹkan lóníranran àárín òṣùpá àárọ̀rùn gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń rí ìsídà sọ pé wọ́n exist àbíká ni wọ́n exist ipa ńlá là ni tá a bá gbà yí pé wọ́n exist ní agbàpá wa náà exist kí ni ta ló dá wa bó o la ṣe dáyé àwọn kan gbà pé kí ni kò sí nǹkan kan tó dá wa àkànbẹ̀ láyé bẹ́ẹ̀ ni so kò sí tó dá wa bẹ́ẹ̀ ni àdámọ́ ọmọ ènìyàn ni wípé gbogbo nǹkan tó bá ń bẹ yóò lẹni tó dá àfi tá a bá gbà pé kí ni ẹ̀dá ni lókù. E so ó dẹ̀ gbọ́dọ̀ mọ́ bẹ́ nǹkan tó ṣe kóhun ló dá gbogbo nǹkan òun náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala àti wá gbà pé ọlọ́run ọba allah òun ló dá gbogbo nǹkan eléyìí ni problem wọn sọ wá ní gbogbo nǹkan kan bẹ bẹ́ẹ̀ from eternity ni kò nípìlẹ̀ gbogbo nǹkan ó ń bẹ kò nípìlẹ̀ bẹ́ẹ̀ la rí pa àwọn nǹkan ọ̀ ń parun àwọn nǹkan mi ń replace ẹ̀ bó la máa ṣe ní nǹkan ò nípìlẹ̀ eléyìí lọ́lọ́run bá subhanahu wa ta'ala ni amkhuliku min ghairi shayin amumul khaliqun ọlọ́run ní ṣé wọ́n sọ wípé àwọn wáyé láìsí nǹkankan amumul khaliqun àbáwọn ni wọ́n dá àwọn èèyàn àwọn ni wọ́n dẹ́ ẹ̀dá àwọn ni wọ́n dára wọn so gbogbo wa ọlọ́run ọba ló dá wa a dẹ̀ gbọ́dọ̀ gbà wípé ọlọ́run ọba ló dá wa àwọn ìròyìn tí ọlọ́run bá fi ròyìn ara ẹ̀ a gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa takò àwọn kan wọ́n ma ágíwù tí wọ́n ma tako ìròyìn ọlọ́run ọba wọ́n ní torí pé kí ni àwọn òfẹ́ fi ọlọ́run ọba àwọn òfẹ́ fi wé ẹ̀dá tí àwọn bá fi lè establish àwọn attributes yẹn táwọn admit pé ọlọ́run ọba láwọn ìròyìn yẹn ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba náà ti dàbí ẹ̀dá lára àwọn ìròyìn yẹn òní káwọn gbà pé ọlọ́run ọba ń gbọ́rọ̀ ọlọ́run ọba ó rí náà ọlọ́run ọba onímọ̀ ọlọ́run ọba ń sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ròyìn tí ọlọ́run bá fi ròyìn rẹ̀ nínú alkùrán kẹrìm àwọn akánú àwọn ọmọ ènìyàn wọ́n dìde wọ́n ní àwọn ògbà pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ àwọn ògbà pé ọlọ́run ọba ń rìnà àwọn ògbà pé ọlọ́run ọba ń gbọ́rọ̀ àwọn ògbà pé ọlọ́run ọba nímọ̀ kí ló dé wọ́n ní táwọn bá fi lè gbà pé ọlọ́run ọba ní àwọn attributes wọ̀nyí kò síyàtọ̀ láàrin ọlọ́run ọba allah àti ẹ̀dá tó dánù torí pé èmi lágbájá ọmọ lágbájá mò ń gbọ́rọ̀ mò ń rìnà mò ń sọ̀rọ̀ so definitely àwọn qualities attributes tí ọlọ́run ọba nílé mi náà ní so kò sí yàtọ̀ láàrin wa torí náà àwọn gbà pé kí ni àwọn ó máa ágíù pẹ̀lú àwọn èèyàn wípé ọlọ́run ọba ò sọ̀rọ̀ ọlọ́run ọba ò gbọ́rọ̀ ọlọ́run ọba ò rìnà ọlọ́run ọba ò ní àkókò kò ṣe àwọn nǹkan pẹ̀lú ọgbọ́n àti òye wọn lọ́lọ́run ọba ò ní gbogbo àwọn attributes yìí pẹ̀lú claim pé kí ni àwọn òfẹ́ fi ọlọ́run ọba àwọn òfẹ́ fi wé ìkankanú àwọn ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ròyìn ara rẹ̀ pẹ̀lú gbogbo àwọn òròyìn inú alukur'an ìsídàká gba ìròyìn yẹn ọ́ ká máa gba dànù bí àwọn kan ṣe ń gba dànù so gbogbo ẹni tí ó ń gbá ìròyìn ọlọ́run ọba dànù ó ágíwù nípa ọlọ́run ọba bìrẹ́rì ẹ̀lì láì nímọ̀ kò sí tíra kan bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀nà kan tó sọ fún wípé nǹkan tó ń sọ right ọpọlọ ló kàn fi ń ṣeré ọpọlọ ló fi ń sọ gbogbo tó ń sọ kò ń ṣe text so ìgbà tí yẹn ní òun fẹ́ òun fẹ́ yin ọlọ́wọ́n ọba òun fẹ́ pàtàkì ọlọ́wọ́n ọba òun fẹ́ mú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo ìjọ fi wá pàtàkì ọlọ́wọ́n ọba ni kó ní ọlọ́wọ́n ọba ò gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba ò ríran ọlọ́wọ́n ọba ò lè sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí pé eléyìí bìgẹ́rí ilmi ó ń sọ láì nímọ̀ wọ̀nyẹ̀ tẹ́lẹ̀ yòókù lẹ́ṣọ̀ ìtọ́ni mẹ́rìjì ó dẹ̀ ń tẹ̀lé ṣọ ìtọ́nù ni ó ń tẹ̀lé ṣọ ìtọ́nù kò ń ṣe ọlọ́run ọba ló ń tẹ̀lé torí pé tó bá fẹ́ tẹ̀lé ọlọ́run ọba yóò padà sínú ọ̀rọ̀ ọlọ́run ọba tàbá wá sí alukur'an kẹrí a rí pé ọlọ́run ọba ròyìn ààrẹ ipe wàhùwà sẹ́mi ọ̀làlì wàhùwà sẹ́mi ọ̀lbàṣẹ́ òun òun lọ́ba tó nímọ̀ òun lọ́ba tó ń gbọ́rọ̀ òun lọ́ba tí ó rí na ọlọ́wọ́n bá ròyìn ààrẹ ipé òun bá àwọn ànábì òun sọ̀rọ̀ ó ròyìn ààrẹ ipé òun nímọ̀ bóòlù nǹkan ṣe wá sọ wípé òun fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run àbó òun fẹ́ ágìun pọ̀ ọlọ́run ọba yóò wá ọlọ́run ọba òrí náà yóò wá ní ìmọ̀ kan lòun mọ̀ débẹ̀ bí àwọn kan ṣe ń sọ kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó má di àkóso páńpẹ́ ṣàìtọ́nù alukur'anul karim àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam sallam òun ni ma gbogbo tó bá ti yàtọ̀ sí kò ṣe ma gbogbo tó bá takò ó lè jẹ́ ma gbogbo tó bá ti takò ó kò lè jẹ́ ìmọ̀ so ìran méjì làwọn èèyàn àwọn kan bẹ tó ṣe yí pé nú àwọn tí wọ́n sọnù yìí àwọn kan bẹ tó ń gbà pé kò tiẹ̀ sọ lọ́wọ́n ọba rárá wọn fẹ́ gbọ́ anything tó ní í ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba oníkanu wọn kọ̀wé kan nínú àwọn tí wọ́n exist lónìí ó pè ní god delusion òun náà ni pé bí ìgbà tó ṣe pé èèyàn kan ń e, e, e, èèyàn ńlála àbí ìgbà tó ṣe pé èèyàn ò mọ tó ń sọ òun ni kí ẹ ní ọlọ́run ọba exist kí ni nǹkan tó ń bìlíìfù ó bìlíìfù nù science gbogbo ohun tí físíksì àti biology ò bá ti lè explain fún wa ó gbà pé nǹkan yẹn ò exist so òun ò gbà pé ọlọ́run ọba ń bẹ́ẹ̀ àwọn tó bá dẹ̀ gbà pé ọlọ́wọ́n bá ń bẹ tó yẹ káwọn ṣe jọ́sìn fún owó wọn pé kí ni àwọn òmùgọ̀ làwọn eléyìí àwọn ọ̀dẹ̀ àwọn tí wọ́n lajú sáyẹ́nsì ti yanjú gbogbo nǹkan fún wa so a nírú wọn bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ń bẹ láyé tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn tí ṣètọ́nù ti gbámú nìyẹn ọ̀yẹ̀ tẹ́bí okú la ṣètọ́nù marriage ṣètọ́nù làwọn ń tẹ̀lé tu wọn àwọn kan dẹ̀ gbà yí ọlọ́run ọba ó ń bẹ ṣùgbọ́n ọlọ́run ọba bó ṣe ń bẹ́ẹ̀ a lè sọ pé ibi tó ń bẹ ni wọ́n á ní ọba tó ṣe wípé kò sí lókè kò sí nsàlẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn wọ́n láwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ mú jẹ́ kí ọlọ́run ọba àwọn fẹ́ fọ ọmọ kúrò mi gbogbo àwọn nǹkan dọ̀tí kí ni nǹkan dọ̀tí tá ń sọ òun náà nìkan lọ́lọ́run ọba ó ń sọ̀rọ̀ àbò ń gbọ́rọ̀ àbò ń rìnà wọ́n kà kún nǹkan dọ̀tí sọ àwọn fẹ́ fọ ọlọ́run ọba mọ́kúrú gbogbo nǹkan ẹ̀dọ̀tí so kò gbọ́rọ̀ kò rí na bẹ́ẹ̀ ni kò ní ma ń pa gbogbo nǹkan bọ́ọ̀lù ọlọ́run ọba wà wọ́n á ní ọlọ́run ọba ò kankan ṣùgbọ́n ń bẹ ṣùgbọ́n kankan àwọn kan àwọn náà àwọn mùsùlùmí àwọn wọ́n jẹ́ ká àwọn eléyìí ò ń ṣe mùsùlùmí ẹni tó lọ́lọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n kò sí níbi kankan ìtòsọ náà ni pé kò sọ lọ́wọ́ kò sí yàtọ̀ láàrin òun àti ẹni tó lọ́wọ́ onígbàgbọ́ pé kò sọ àwọn kan tó wá àwọn ní ọlọ́wọ́ bá ń bẹ ó ń bẹ gbogbo obìkíbi ni gbogbo obìkíbi ló ń bẹ ó ń bẹ léègbẹ́ ní ti pàápàá rẹ̀ ó ń bẹ níbi ìdọ̀tí níbo pàápàá rẹ̀ àwọn yìí wọ́n ní àwọn ń sá fún láti sọ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè okay ṣùgbọ́n bó lọ́wọ́ ọba wà ní ti pàápàá ọlọ́wọ́ ọba jẹ́ ká mọ̀ pé arahmanu alal arshi stawa ọlọ́wọ́ ọba ló ń bẹ ní òkè àlà arashi wọn òun bẹ lókè àlà arashi wọn ayé alukurani tó clear ni sẹ́bìsímà rọ́bìkà àlà ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́ ọba rẹ orúkọ ọlọ́wọ́ ọba rẹ ọba tó ṣe kóhun ló ga jù tó ń bẹ lókè sọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ń bẹ lókè. ìkan lára àwọn ẹrúbìnrin tó ṣe wípé àáwò wípé ẹni yìí tó ń bá ọ̀gá rẹ̀ ó ń bá ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ dáran jẹ ìkánú àwọn ẹran tó ń dàjẹ́ ìkòkò wá gbé e. inú wá bí ọ̀gá rẹ̀ ọ̀gá gba létí in tí ọ̀gá ṣe yìí ó bọ ọ̀gá fi ẹjọ́ sọ muhammad sallallahu alaihi wa sallam ó láti tu ọmọbìnrin ilẹ̀ lóko ẹrú ipò òun ò lẹ́rú mọ́ òun fẹ́ túlẹ̀ lóko ẹrú nítorí nǹkan tó ń ṣe òjíṣẹ́ wá ní jẹ́ ń wo ọmọ tó fẹ́ lóko ẹrú yìí kí n wo orú èèyàn tó jẹ́ ìgbà tọ́mọ ẹrúbìnrin wá dé òjíṣẹ́ ọlọ́mọ béèrè lọ́wọ́ rẹ̀ pé eru biri rí ọmọ ẹrúbìnrin yìí gbọ́lọ́ ọlọ́mọ bá wà ọmọ ẹrúbìnrin yìí sọ pé fíṣàmá ọlọ́mọ bá ń bẹ̀ lókè man ana oní rasulullah òjìṣẹ́ ọlọ́run ọba anabi sọlá asálá ní àtìkà fáìnà àmọ́mìnà ẹrú yìí ó lè túlẹ̀ olùgbàgbọ́ lélẹ́yìí ntí ẹrúbìnrin yìí mọ̀ yìí òun ni ọgọ̀rọ̀ ẹlòmíì tó pẹ̀rẹ̀ láàfá tó lóun nímọ̀ ló ń takò ìpè ọlọ́run ọba òsì lókè débi kó gbà pé tó bá fi lè sọ pé ọlọ́run ọba ń bẹ lókè á ní kẹfìrí ni torí pé kí ni ó ti fi ọlọ́run ọba síbi ààyè àyè kan ò dẹ̀ lè gbọ́ lọ́wọ́n ọba ó ń fi làákàyè rẹ̀ ó fi establish ọ̀rọ̀ ó fi text sílẹ̀ táwa sọ pé ọlọ́wọ́n ọba ń bẹ lókè ó ní ó ti confine ọlọ́wọ́n ọba sáàyè kan nu sọ àyè kan ò dẹ̀ lè gbọ́ lọ́wọ́n ọba torí náà ọlọ́wọ́n ọba ò sí lókè àwọn kan fi wá sọnù ọ pé ọlọ́wọ́n ọba kò sí ń bikíbi ṣùgbọ́n ń bẹ́ẹ̀ àwọn kan ní ẹ ọlọ́wọ́n bá ń bẹ́ ń gbogbo bíkíbi ni àtẹni tó ní ọlọ́wọ́n bá ń bẹ́ ń gbogbo bíkíbi ní ti pàápàá rẹ̀ àtẹni tó ní ọlọ́wọ́n bó sí bì kankan ìkíní kejì wọn wọn ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìrìn láì nímọ̀ torí pé tó ń bẹ́nu alukur'an kẹrí òun ni pé ọlọ́wọ́n bá ń bẹ lókè ni ìtọ́lọ́wọ́ bá ń bẹ lókè òun ló ń bẹ lọ́wọ́ quran òun ló lẹ́ ń bẹ nínú àdìsá náà bọ̀ muhammad sallallahu alaihi wa sallam bákan náà ìtọ́ ń bẹ nínú alukur'an kareem òun ni wípé àáfi àwọn ìròyìn tí ọlọ́wọ́ bá fi ròyìn ààrẹ àáfin ilẹ̀ fún gbàtí ọlọ́wọ́ bá ròyìn ààrẹ ó الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ọlọ́run ọba ní òun ni ọlọ́run ọba ọba tó ṣe pé òun ni ọba gbogbo nǹkan pátápátá àti èyẹ ní àti àjẹ̀nú ni almalik alkudus ọba tó mọ́ kagakaga kó ń gbogbo dọ̀tí asalamu almu'minu ọba tó ṣe pé ó mọ́ kúrò níbi gbogbo àwọn àlébù ẹlmúmínú ọba tó ṣe póhun ní fi àwọn olùgbàgbọ́ òdodo lọ́kàn balẹ̀ alimuhaiminu ọba tó ṣe póhun náà ló ń mójútó gbogbo nǹkan ọba tó ṣe yí pé òun ló ní control lórí gbogbo nǹkan alaazizu jabbar mutakabir ọba tó gbọngbọn aljabbar ọba tó ṣe póhun náà ní jẹ ní pa láti ṣe àwọn nǹkan tí ó bá fẹ́ jẹ nípa ṣe tó ṣe pé kóhun tó bá fẹ́ òun náà ni ó ṣẹlẹ̀ aljabaru almutakabir ọba tó ṣe pé òun náà ló ní motomoto ọba tó ṣe pé kò séèyàn kan tó lè lémi náà èmi èmi ntí mo fẹ́ ni kò sẹ́ni tí ó ní kíburiya tóní kírímọ́nkáì tóní motomoto ọlọ́mọba lónìí gbogbo ẹni tó bá ní motomoto tó jọrọ ẹ lójú ìró èèyàn bẹ́ẹ̀ ò ń kọjá àlàní gbogbo àwọn kẹta kàkálẹ̀ yìí nínú alukoran kẹrin ọlọ́mọba fi ròyìn ara ẹ̀ èèyàn kan wá lóun fẹ́ ṣe àfọ̀mọ́ ọlọ́mọba ó wá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní túmọ̀ á ẹni yẹn àìmọ̀kẹ́ ló fi ń hàn síta ìlànà tí ó bá mu ìlànà àwọn onímọ̀ òun ni ká establish àwọn ìròyìn tí ọlọ́run ọba fi ròyìn ara ẹ̀ ní tí ọlọ́run ọba pè rẹ̀ ká pè bẹ́ẹ̀ ní tó fi ròyìn ara ká fi ròyìn ara ká fi ròyìn ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ìmọ̀ ìmọ̀ kọ́ ni ká máa negate tí ọlọ́run ọba establish ìyí ò kìí ṣe mọ́ so ọlọ́run ọba subhana wa ta'ala olóńbẹ́nu àwọn èèyàn man yujadilu fillah ẹni tí ó kì ágúmẹ́ǹtì kalẹ̀ ń pọ̀ ọlọ́run ọba bíbélì ìlú kò nímọ̀ kankan dúpọ̀ ń fọpọlọ àwọn èèyàn ṣeré wàyẹ tẹ́bí kúlá ṣètọ́ni marriage ó ti dọmọ lẹ́yìn èṣù ètí ṣètọ́nu bá darí ẹ̀ lọ lòun náà lọ yóò wá ní pòfẹ́sọ̀ kan sọ báyìí àwọn pòfẹ́sọ̀ wa sọ pòfẹ́sọ̀ ẹ tó sọ nǹkan tó ṣe kó takùtọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala kò ń ṣe ní tó yẹ kó gbọ́rọ̀ rẹ̀ gbogbo ẹni tí ó bá sọ ọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ ọlọ́run ọba káyínà nìkanà a gbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló dá wa ọ̀rọ̀ rẹ̀ náà ní ta gbọ́dọ̀ gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa tammati kalimatu rabbika sidqan wa adla ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ìka tó pé pérépéré gbogbo information tí ọlọ́run wá fún ẹ òun náà ni information tó pé pérépéré òun ni information tó ṣe wípé kò sí rọ́ńbẹ́ wà á lan ní tó bá dẹ̀ dá lọ́jọ́ òfin tó bá dá ní tó bá dá lọ́jọ́ òun náà ni tó jẹ́ déédéé gbogbo àwọn òfin táwọn èèyàn ń gbé kalẹ̀ tó tako òfin ọlọ́run ọba agbọ́dọ̀ pé òfin àbòsí ni òfin tí ò ń ṣe òfin déédéé ni tí mùsùlùmí ò bá ti train ara dé level yìí islam ẹ̀ ní big question mark tí ò bá ti train ara ẹ̀ débi wípé òfin ọlọ́run ọba àti òfin tí àwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn tó bá ń takora wọn òfin ọlọ́run ọba là á pè ní tó jẹ́ déédéé òfin tó ń takò yẹn á sẹ́gbẹ́ kan pé òfin ìdílé wa ni àbí òfin mọ̀lẹ́bí àbí òfin ìlú àbí òfin àdúgbò gbogbo tó bá ti tako òfin ọlọ́run ọba ìta àgbàdá nìyí ibi tí mùsùlùmí gbọdọ̀ tírénì ara ẹ̀ dé nìyí tó bá ti wá tírénì ara ẹ̀ dé lẹ́fù yẹn eléyìí ní ń tọ́ka sí wípé kí ni ẹni tó nímọ̀ ni eléyìí ló ń tọ́ka sí pé kí ni ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́ni àwọn tí wọ́n nígbàgbọ́ nú ọlọ́run ọba bákan náà àwọn tí wọ́n nímọ̀ wọ ọlọ́run ọba máa gbé wọn ga níta fi rí àgbéga níwájú ọlọ́run ọba òun náà ni ìtẹ̀lé àṣẹ rẹ̀ ẹni tí ò bá dẹ̀ ti tàlé àṣẹ ọlọ́run ọba ó yóò tẹ̀lé àṣẹ kankan ìsílà kó tẹ̀lé àṣẹ ìfẹ́nú rẹ̀ àbíká ló ń tẹ̀lé kí ni àṣẹ sọ ìtọ́nù ìkanu méjèèjì ni tó ló jẹ́ pé ìwọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam ìwọ tó jẹ́ òbí ìwọ tó jẹ́ bàbá tó jẹ́ ìyá ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n tó jábúrò náà tí ọlọ́wọ́n bá ti sọ̀rọ̀ gbà wípé ọ̀rọ̀ ti tán agbọ́dọ̀ train ara wa dé lẹ́wù yẹn ni àtúgbọ́dọ̀ máa kọ̀m̀pìẹ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹnìkan mọ́ ìmọ̀ kọ̀m̀pìẹ̀ rẹ̀ èèyàn kan àbí ọ̀rọ̀ ìlú kan àbí ọ̀rọ̀ àdúgbò kan èrè ọlọ́run ọba fún ni èrè ọlọ́run ọba fún ni ẹni tó bá dẹ̀ ti ń ṣe léyìí ó túmọ̀ sí pé ó ń sin nǹkan yẹn ni ọlọ́run ọba dẹ̀ ti kì wá ń lọ alam ahadi ileikum ya bani adama alam ahadi ileikum ya bani adama allah ta'budu shaitan ọlọ́run ní ẹ̀yàn ọmọ ànábì adama ṣùgbọ́n àdéhùn tí mo bá yín ni pé kí ni ẹ má ṣe ṣaitan iná wùlákùn àdúgbò mọ́bí ṣaitan ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yí wà ní ìbúdó ní àádá sọ́rọ̀ tó mustaqim èmi ni ẹ sìn èmi ni ẹ tẹ̀ láṣẹ mi àádá sọ́rọ̀ tó mustaqim ọ̀nà tí ó dúró déédéé nìyí tọ́ra wa náà la máa ń tọrọ ìjìnà sọ̀rọ̀ tọ̀ mustaqim ìrì ọlọ́mọba báwo tọ́wa sọ́nà ní gbogbo ìgbésẹ̀ wa lọ síbi ọ̀nà tó tọ́ ọ̀nà tí ó rí wọ́gọ́wọ́gọ́ sọ́rọ̀ àtọ̀lẹ́dínà na amta alayhim ọ̀nà àwọn tí rí ọlọ́wọ́ bá ti parí ìdẹ̀ra rẹ̀ lé lórí ghairil magdubi alayhim waladdalin yàtọ̀ sí ọ̀nà àwọn tó ṣe wípé ìrí ọlọ́wọ́ bá tó ti bínú sí ọ̀nà àwọn tó ti sọnù àdúrà tá a máa ń tí ọgọ̀rọ̀ ti ní iṣu ni à ń tọrọ yìí jìnnà siratul mustaqima à ń tọrọ ẹ̀ gbogbo gbà ṣùgbọ́n tí siratul mustaqim tí ó bá hàn sí wa tí ó fi rinlẹ̀ fún wa àwọn náà lákòókò takò pẹ̀lú àṣà wa pẹ̀lú ìṣe wa pẹ̀lú àṣàlú pẹ̀lú òfin ìlú pẹ̀lú nǹkan tí àwọn èèyàn wá fẹ́ àwa náà látakò adẹ́ntọrọ yìí jìnnà siratul mustaqim ọlọ́wọ́ bá dẹ̀ ń sọ fún wọn nù áyà yìí pé hadha siratun mustaqim ọ̀nà tó tọ́ nìyí walaqad adalla minkum jibillan kathira ọlọ́ni sọ ìtọ́ tí ní ẹ tẹ̀lé ó ti sọ àmọye àwọn èèyàn àmọye generations ló ti sọ nù afalamtẹkùnrin tá a kéle ń ṣẹ́yìn oníṣẹ́ ni kẹwo bí àti bọ̀tán àwọn generations yẹn bó ṣe lọ àwọn ìjọ Ad àwọn ìjọ Samud bí ọlọ́wọ́n ọba ṣe ṣe wá àwọn ìjọ lúùtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìjọ ṣùráì kí láti bọ̀ tán wọn wọ́n fi ọpọlọ wọn wọ́n fi takọ àṣẹ ọlọ́run ọba wọ́n tẹ̀lé kúlẹ̀ ṣètọ́nù marriage wọ́n tẹ̀lé ṣètọ́nù tó ti gbẹ́rù gbọ́n rí torí pé ṣètọ́nù gbẹ́rù gbọ́n rí ìgbà tí ọlọ́run ọlọ́ni fasajadu ẹsẹ̀kẹsẹ̀ àwọn mẹ̀láíkà wọ́n gbọ́n tí ọlọ́wọ́n bá sọ wọ́n dẹ̀ ṣe tí ọlọ́wọ́n bá ní kẹ́ṣe ilẹ̀ ìbìlísà àyàfi ìbìlís àbà ọlọ́wọ́n bá ló kọ́ wastek bara ó tún ṣe kọ́ńkọ́ tíyán ọlọ́ni wakana minel káfírí nípasẹ̀ eléyìí ni ó di kẹfẹ́rí ẹ̀tẹ̀ fún ádámà àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní tí ọlọ́run ọba pa wọ́n ní àsìkò ìgbà yẹn ìsìn ọlọ́run ọba náà ni kí wọ́n tẹ̀ nígbà tí ọlọ́run ọba ní kí wọ́n tẹ̀ yẹn ṣùgbọ́n ìbílí ìṣúwò wípé rárá lẹ́fù tòun ju yẹn lọ ó ní ìrè ọlọ́run ọba àásùdùdù lèman khalaqtatina ẹni yìí gbà tí ọ̀ da àtàrà yẹ̀pẹ̀ ló ti da àtàrà ẹ̀rọ̀fọ̀ ló ti da ìrè ọlọ́run ọba ṣé kèmí wá máa tẹ̀ fúnrú èèyàn bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fi ọpọlọ ẹ̀ ó fi ọpọlọ ṣeré so bẹ́ẹ̀ ni gbogbo ṣẹ̀yàtọ̀ ìmọ̀ṣe máa ń ṣe nu gbogbo ẹni tí ó bá ti tẹ̀lé ìlànà ṣàìtàn tó ń fi ọpọlọ rẹ̀ tó fi ń ṣe jìdáàlì ó fi ń takò fi ọlọ́wọ́ bá bí gbogbo wọn ṣe máa ṣe nu òun ló fi jẹ́ pé abọ̀rọ̀ ṣọ́ra má fi ọpọlọ ẹ má fi takò òfin ọlọ́wọ́ ọba ẹni tó ń fi ọpọlọ rẹ̀ takò òfin ọlọ́wọ́ ọba yòṣáájú lóbi gẹ́rì ilmi òun ágíù láìsímọ̀ ni òun ágíù láìsímọ̀ gbogbo ẹ tó bá ti ń fi ọpọlọ rẹ̀ tó fi ń tako nǹkan tí ọlọ́wọ́n bá sọ ọmọ akitara ọ̀hún amáyé àwọn èèyàn ló wá kó sílé yìí ẹlòmí ń kírun ṣùgbọ́n tó bá di pé àwọn òfin kan ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ń sọ fún pé ntọ́lọ́wọ́n bá sọ ni a ní àfáyà fi gbogbo yẹn lẹ̀ ẹ mọ̀ sọ gbogbo orúkọ máa yẹn fún wa ayé ti develop kọjá orúkọ bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń sọ yẹn ayé alukurani ló ń bá dànù bó ṣe ń sọ yẹn pé ayé ti develop kọjá arú nǹkan bẹ́ẹ̀ ẹ mọ sọrú yẹn fún wa the same person yóò dẹ̀ ló ń kírun inú náà dà irun téèyàn ń kí tó ń takò fi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bò ní gbà lọ́wọ́ rẹ̀ irun tó ń kí tó ṣe yí pé òun ni ó kọ́kọ́ máa bẹ ní forefront àwọn èèyàn tí wọ́n oppose òfin tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ òfin náà lè wúlò torí pẹ̀rù nǹkan tí fèrè àwọn ọ̀nà tí Ah, ìbílísù náà ṣe nù òun náà ṣorí kúnkún ní ó tako òfin ọlọ́run ọba àṣẹ tí ọlọ́run ọba pa olóhun ò ní ṣe ọlọ́run ọba dẹ̀ sọ fún wípé ó kúrò jù ní afa iná karajim kúrò nú ọgbà yìí ó ti di ẹni ẹ̀kọ́ ẹni ègbé ó ti di ẹni tí àwọn èèyàn ó máa gbé ṣépè òun náà wá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba onírè ọlọ́run ọba lọ́mi lára títí jọ́ ní àkíyàmá ọlọ́run ọba ń dúró ẹgbẹ́ ẹ̀ mọ́ ẹ lára gbogbo ní wọ́n fẹ́ ṣe máa ṣe òun náà rẹ̀ ni pé òun búra pẹ̀lú títóbi rẹ̀ ọlọ́run ọba gbígbọ̀ngbọ̀n rẹ̀ àwọn ọmọ ànábì ádámù òun á sọ wọn nù àfẹnjú ọlọ́run bá kó nìkan sógbó láti máa bẹ́ẹ̀ náà tí ọlọ́run bó kó òun ni pé tí ọlọ́run bá ní ká ṣe ká ṣe nítorí ká jìnà sí ká jìnà sí má fi àṣà àlú má fi àṣà àdúgbò fi tako òfin ọlọ́run ọba má fi ọpọlọ rẹ̀ ma fi takò fi ọlọ́wọ́n ọba tó o bá ti ń fi ọpọlọ rẹ takò fi ọlọ́wọ́n ọba òun tẹ̀lé ṣọ ìtọ́ni òun tẹ̀lé ṣọ ìtọ́ni sọ́rọ́ ọba jẹ́ ká mọ̀ wípé ó bẹnu àwọn èèyàn mẹ́yìn ojú àdìlù àwọn tí máa ágíù fìlà nípa ọlọ́run yóò mọ ákì ń pọ ọlọ́mọba bí agbólóhùn ò gbọ́ ọlọ́mọba gbọ́ àbí òun gbọ́ ọlọ́mọba gbọ́ ṣùgbọ́n ọlọ́mọba ó ṣe kíní ju kó wá ní nǹkan báyìí lọ ọlọ́mọba ó ká nǹkan ju kó nírú átribútù báyìí lọ ọlọ́mọba ó pàtàkì ju kó lè kó lè ṣerú nǹkan báyìí lọ yóò mọ ákì yóò lọ ọlọ́mọba kò sí àbọ́lọ́mọba tiẹ̀ ń bẹ ṣùgbọ́n ọlọ́mọba ò lè ṣerú nǹkan báyìí evidence ẹ̀dà bóló ti rí ló tó fi sọ pé kò lè rí bẹ́ẹ̀ ìhèrè ẹ̀lù kò sí mọ́ ìmọ̀ tó ń bẹ́ńlẹ̀ opposite tí òun sọ ni fi rí rẹ̀ so yóò wá di pé ìfẹ́nu rẹ̀ àti ìtẹ̀lé ìlànà ìṣù òun ni nǹkan tó fi ń so irú èèyàn bẹ́ẹ̀ kò ní kò bá gba gbogbo iye táwọn èèyàn gbà níbi tábàwò àyà yìí ọlọ́run ọba ní yujadilu fìlà ìbìkẹ́rì ẹ̀lì ó ń ájì ń pọ̀ ọlọ́run ọba láì ní mọ́ tó túmọ̀ sí pé téèyàn bá ájì nípa ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹni tó ṣe pé ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ sọ pé bọ́lọ̀ ń ṣe rí nìyí ẹ̀lẹ́rìí báyìí ẹ̀rí báyìí ọlọ́wọ́ bá sọ báyìí ní alukur'an ọlọ́wọ́ bá sọ báyìí ó ń ájú pẹ̀lú àwọn èèyàn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ ni ọlọ́run bá sọ fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní wàlá tó jáde ahlal kitabi illa billati ahsanu ọlọ́ni àwọn tá a fún tíra síwájú rẹ nínú àwọn nasọ́ra àtàwọn yahudi ọlọ́ni mọ́ bá wọn ágíò illa billati ahsan àyàfi ní ọ̀nà tó dáa àfi ní ọ̀nà tó dáa that is pẹ̀lú ìmọ̀ wàjáàdínú billati ahsan ọlọ́ọ̀bá ní bá wọn dìbéètì ní ọ̀nà tó dáa so ló jẹ́ pé ká ṣe dìbéètì ń pọ̀ ẹ̀sìn nínú ẹ̀sìn nǹkan tó nípìnlẹ̀ ni ṣùgbọ́n ta ló fẹ́ dìbéètì ẹni tó fẹ́ dìbéètì tí ò bá mọ̀ ń pa ẹ̀sìn ẹ̀ kó torí pé ìmọ̀ sọ nǹkan nípa ọlọ́mọba láì nímọ̀ ń pa rẹ̀ ni ọlọ́mọba wa ta'ala ó ń sọ fún wa lára àwọn nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n bá ní ìnáma haramallahu alfawahisha ma zọ́ ara mínú ọmọ bátọ̀ wa an tushirku billahi ma lam yunzil bi sultanan wa an taqulu ala allahi ma la ta'lamun ọlọ́run ní sọ fún wọn yí pé ọlọ́run ọba ṣe léèwọ̀ alfawahish àwọn ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ma zọ́ ara mínú ọmọ bátọ̀ èyí téèyàn ń ṣe gbangba tání àti téèyàn ń ṣe ní kọ́kọ́ ما ظهر منه وما بطن وأن تشرك بالله ما لم ينزل به سلطانا بكنا كما وقبقوا gẹ́gẹ́ bí كل pẹ̀lú وبا، ọba ìkẹtẹ́ ìlẹ́bídẹ́ǹsì fún ẹ̀ àtúlẹ̀ sin lọ́run báyìí náà alẹ̀ sin lọ́run báyìí náà tàbá ń ké képe nǹkan báyìí náà ẹ̀ tàbá ń képe àlùjẹ̀nú àbábá ń képe wà á tún ṣe gbogbo láì máa lẹ́bi násìrì àlìsọ́tọ́ rẹ̀ tọ́lọ́ ọ̀bọ̀ sọ evidence kalẹ̀ fún kẹ́ẹ̀lẹ́ fẹ́ máa fi képe ọlọ́run ọba wà á ń tẹ̀kúlú alọ́láhi máa la tààlà mu bákan náà nǹkan tẹ́ ẹ̀ máa ń pa kẹ́ ẹ̀ máa fi ti sọ́dọ̀ ọlọ́run ọba sọlọ́ pé à ń argue nípa ọlọ́run ọba kálá fẹ́ fi defend ọ̀nà ọba ó lè ní mọ̀ nípa nǹkan tó sọ ìyẹ́gbọ̀rọ̀ eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ ó fẹ́ dìfẹ́ǹdì ìsìláàmù kọ́mù ń pa ìsìláàmù náà àlébù ńlá ni fún ẹni tó péré ẹni mùsùlùmí tí ó mọ̀ ń pa ẹ̀sìn tó ń ṣe kò mọ̀ ń pa ẹ̀sìn tó ń sìn àlébù ńlá ńlá ni ló fi jẹ́ wípé eléyìí nǹkan tí a gbọ́dọ̀ mójútó ni gẹ́gẹ́ bí mùsùlùmí ká mọ̀ ń pa ẹ̀sìn wa ó pàtàkì púpọ̀ àìní mọ̀ ń pa ẹ̀sìn eléyìí fa nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n kúrò nú ẹ̀sìn wọn wọ́n lọ ń ṣe ẹ̀sìn míì látara pé kí ni wọ́n àmọ́ ń pa ẹ̀sìn wọn eléyìí dẹ́ nǹkan tó burú ni tá bá rí kan tó ṣe pé ágúmẹ́ǹtì díẹ̀ náà ló mú wá á ti fọ́ọ̀lù fún un bẹ́ẹ̀ ni argument tó mú wáyé ni ká nípa wa gangan fúnra wa amẹ̀sìn wa dáadáa ni a lè mọ́ tètè fọ́ọ̀lù fún rẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó bá ti mú àwọn kankan wá tó fi dáṣù wa àwa náà ti juwọ́lẹ̀ a ti wo pé nǹkan tó ń sọ òdodo ni torí pé kí ni a ní ìmọ̀ nípa ẹ̀sìn wa sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fẹ́ kí a mọ̀ nípa ẹ̀sìn wa dáadáa eléyìí nǹkan tó pàtàkì ni torí wípé ọlọ́wọ́ bá ní wa an takulu alallahi ma la ta'lamu ẹ gbọ́dọ̀ sọ nípa ọlọ́wọ́ bá nǹkan tí ó ṣe pé kí ni ẹ mọ̀ ń parẹ́ kul innama harrama rabbi al-fawahisha ma dhahara minha wa ma batan والبغي والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل bihi sultanahu an taqulu ala Allahi ma la ta'lamun ọlọ́run ọba ṣe lé ilé wọ̀ fún wa kí a sọ nípa ọlọ́run ọba nǹkan tá a ní máa ń pa rẹ̀ al-ithmu wal-baghi àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ àwọn ìkọjáàlà bákan náà kí a máa sọ nípa ọlọ́run ọba nǹkan tí a ní máa ń pa rẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe jìdáàl tá a dìbẹ́tì pẹ̀lú àwọn èèyàn billati ahsanu lọ́nà tó fi dáa jùlọ that is pẹ̀lú ìmọ̀ eléyìí nǹkan tí ó ń bẹnu ẹ̀sìn ni ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú wa àárí pé wọ́n dìbéètì pẹ̀lú àwọn kẹfìrí ní àbí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà tí nǹkan dàrú mọ́ lọ́wọ́ bí àwọn khawarij àwọn tó ṣe pé wọ́n ń pa àwọn èèyàn ń pakópa tí wọ́n ń fẹ́ ẹ̀mí àwọn èèyàn ṣòfò lórúkọ ẹ̀sìn àwọn ẹni ìṣíwájú wa wọ́n dìbéètì pẹ̀lú wọn bí abdullahi bin abbas radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n dìbẹ́ẹ̀tì so ká dìbẹ́ẹ̀tì pẹ̀lú èèyàn tí ó ń ṣe mùsùlùmí kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n pẹ̀lú mọ̀ ni ká dìbẹ́ẹ̀tì pẹ̀lú ẹni tí ó péré ẹ̀ ní mùsùlùmí àbí tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó ti ṣe àwọn nǹkan gbọ́yé ara ẹ̀sìn wá ní ṣùgbọ́n pẹ̀lú mọ̀ ni gbogbo ẹni tí ò bá ti ní ìmọ̀ nígbà ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́rí tí ó mọ ló ń ti ń pa so àyà yìí ó fìrin lẹ̀ kúl innama harrama rabbi alfawahisha ma dhahara minha wa ma batan wal ithma wal baghya bi ghairi alhaqi wa an tushriku billahi ma lam yunazil bihi sultanan wa so eléyìí jẹ́ pọ́ìntì tí ó pàtàkì tí ó yẹ kí a mọ̀ sọlọ́wọ́ bá subhana wa ta'ala ni wàmí na nas ó mẹ́nu àwọn èèyàn mẹ́yìn jáde fìlá ibi rere ilmi ni ẹni tó ṣe wípé yóò máa jiyàn nípa ọ̀rọ̀ ọlọ́run àbí yóò máa jiyàn nípa ọlọ́run pé ó ní kò sọ ọlọ́run ní àbọ́lọ́run ti ẹ̀ ń bẹ́ ṣùgbọ́n wo gbà pé ọlọ́run ọba ó lè ṣe irú nǹkan báyìí kò ní evidence kan tó fi ń sọ tó ń sọ àìmọ̀kan náà ló fi ń sọ̀rọ̀ wọ̀nyẹ́ tẹ́bí kúlẹ̀ ṣọ ìtọ́ni máríjì ó dẹ̀ ń tẹ̀lé ṣaitan tó ti gbẹ́rù mọ́ rí kútìbà aléhi anáwó mọ́ntawàláhù ọlọ́wọ́ bá ní nǹkan tó ti ń bẹ lákọọ́lẹ̀ òníkókó gbẹ́rù tó bá fi lè mú ṣaitan ní ọ̀rẹ́ fa annáwó yòdìlóhù ṣaitan ó sọ́nù ní wàyàdíhì ilá àdábi sàír yóò dẹ̀ fi mọ̀nà lọ síbi ìyá náà ọlọ́wọ́ ní eléyìí tó ti ń bẹ lákọọ́lẹ̀ ni so kò sí excuse kan fún ẹni tó ṣe wípé ó rí òdodo ńlẹ̀ ṣùgbọ́n ó decide láti tẹ̀lé irọ́ ó decide láti tẹ̀lé ìlànà ṣọ̀ìtàn kò sí evidence fún kò sí excuse fún èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní kútìbá eléyìí ti ń bẹ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ìpínlẹ̀ ni aléhì anáwò ma tàwàlá pípò gbẹ̀rin tí ó bá fi lè mú ní ọ̀rẹ́ fa anáwò ipe ṣètọ́nù sọ́nù ni wẹ̀yàdí ilẹ̀ àdábi sàárìr yóò dẹ̀ tí lọ síbi ìyá náà sọ eléyìí òfin rìnlẹ̀ fún wa ipe ìtẹ̀lé ṣètọ́ ìtẹ̀lé ìfẹ́ ẹnu wa àbúrú ńláńlá ni fún ẹnì kọ̀ọ̀kan wa ká má tẹ̀lé ìfẹ́ ẹnu wa ká dẹ̀ má tẹ̀lé ṣètọ́ gbogbo ẹni tó bá tẹ̀lé ṣètọ́ ìwé yẹn ó ti sọnù ó ti di ọmọ ẹ̀ kọlọmọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ẹni tí ó máa tẹ̀lé ṣọ́ìtọ́n òun náà lẹni tí ó bá ti tẹ̀lé àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba ní innahu laysa lahu sultanun ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun ṣọ́ìtọ́n kò lágbára lórí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wa ala rabbihim yatawakkalun tí wọ́n dẹ̀ gbára lé ọlọ́wọ́ ọba wọn innama sultanuhu ala alladhina yatawallawnahu ọlọ́run ní ṣètọ́n àwọn tó lè kọ̀ntró tó lágbára lé lórí làwọn tó ṣe pá àwọn gan fúnra wọn mú un lọ́rẹ̀ àwọn gan fúnra wọn wọ́n jẹ́ kó máa dictate fún wọn wọn ó rí òfin ọlọ́wọ́ bá ń lẹ́ wọn ó jẹ́ kí ṣètọ́n tó máa dictate fún wọn innama sultanuhu ala alladhina yatawallawnahu walladhina hum bihi mushrikun àwọn tó ṣe wípé wọ́n mú orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba gbogbo ẹni tó bá ti mú orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ṣètọ́n ti gbà mú bóyá lórúkọ àṣà ló fi wá ni orúkọ òdílé ni orúkọ kìíní kan lú ni tó bá jẹ́ pé nǹkan ẹbọ ni ṣètọ́n ti gbẹ́ nìyẹn mú ṣùgbọ́n ẹni tó ṣe pé òun dúró tó ń sin lọ́wọ́n ọba pẹ̀lú tí ọlọ́wọ́n ọba tó fẹ́ àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ ó jìnà sí bẹ́ẹ̀ ni ó mú àwọn èèyàn gidi lọ́rẹ̀ẹ́ ó jìnà sí àwọn ààyè burúkú kò mọ bá wọn patisipéètì ń bẹ́ irú èèyàn bẹ́ sọ ìtọ́nù lè ní kapa lórí ẹ̀ torí pé kí ni kò rìn ní agbègbè ibi tíṣọ ìtọ́nù ó ti mú ṣùgbọ́n tí bá ti ń rìn ní agbègbè ibi tíṣọ ìtọ́nù ó ti mú èèyàn pé ó ń bá àwọn jẹ́gẹ́jẹ́gẹ́ rìn ọlọ́ọ̀ni ká mọ́ mu tí àwọn ọlọ́tí ló ń báṣọ rẹ̀ ọlọ́run ní ká má ṣe zìnà àwọn onízìnà ló ń bá rìn ọlọ́run ní ká má ṣe bọ àwọn ẹlẹ́bọ ló ń bá ṣe ọlọ́run ní ká jìnà sí àwọn àdádálẹ̀ àwọn tí wọ́n ṣe àdádálẹ̀ ń bí ẹ̀sìn àwọn ló mú lọ́rẹ̀ẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ó ti tẹ tọ ìlànà tí ṣe ìtọ́nu ó ti gbá mú ṣùgbọ́n ní tó ṣe yí pé ń avoid ọ̀nà tí ṣe ìtọ́nu ìgbà mú gbogbo ògbìyànjú ló ń ṣe ń gbogbo gbà ọlọ́mọba subhanahu wa ta'ala ni innama sultanuhu ala alladhina yatawallawnahu walladhina hum mushrikun àwọn tí wọ́n mú ṣaitán tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn ló lágbára lé lórí ṣùgbọ́n ẹni tí ò mú lọ́rẹ̀ẹ́ ọlọ́mọba ní kò ní agbára lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀nà ìgbà tí wọn náà bá ti rí rẹ pé ó yẹ gẹ̀rẹ̀ àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ní kó o mọ̀ ṣe tó bá ti ń ṣe o ti rìn ibi tí ṣe tọ́ ni o ti gbẹ mú o ti rìn ibi tí ṣe tọ́ tí o ti gbẹ ẹmu dẹ̀ já àfa kò rán èyàn lè já àfa tó ṣe pé yóò máa rìn níbi tí ṣe tọ́ ni o ti gbà mú tí ṣe tọ́ bá ti gbà mú tán náà nu òun ló fi jẹ́ pé a gbọ́ ìpẹ́ lòmíì àpadà sáà ṣẹlẹ̀ sí i ọ̀rọ̀ rẹ̀ padà dàrú látara pé kí ni ó padà ń rìn níbi tí ó yẹ kó ti rìn so ìdínà sọ̀rọ̀tọ̀ mustaqima tá à ń sọ gbogbo ìgbà ẹ̀jẹ̀ adóòtì ọlọ́run ọba ń fi ọ̀nà tó jẹ́ ọ̀nà òdodo ọ̀nà tó tọ́ràn wá ẹ má jẹ́ kí àwọn ọmọ ogun sọ ìtọ́rùn ká má jẹ́ kí wọ́n gbá wọn mú torí pé kí ni ẹ̀ńtọ́ má fi lè gbá mú inú náà ló ń lọ gẹ́gẹ́ bí ti ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó sọ pé kútìwà àlẹ́yìn anáwó máa ń tẹwà lọ́hùn ètò ń bẹ lákọọ́lẹ̀ nípa ṣàìtọ́ọ̀nù onígbogbo ẹ̀ tó bá ti mú un lọ́rẹ̀ fa anna òyòdé lóhù ipe yóò sọnù ní ọ̀yàdí ilẹ̀ àdàbí sàír yóò dẹ̀ tì í lọ síbi ìyá iná kọ́lọ́mọba subhana wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so eléyìí pọ́ìntì tí ó pàtàkì púpọ̀ ni kí ọlọ́mọba ó mú ẹnì kọ̀ọ̀kan wa kò mú wa dúró inú oṣù ramadan tí àwọn àánú ẹ̀ yìí lára àwọn àsìkò tí wọ́n fi súnmọ́ ọlọ́wọ́n ọba sí ni lára àwọn àsìkò tó ṣe wípé èèyàn fi rí ipò wájú ọlọ́wọ́n ọba ni kẹ́nìkọ̀ọ̀kan wa kágbìyànjú àti maximize àsìkò yìí gẹ́gẹ́ bí n tá ń sọ fún wa ó ń ṣe àsìkò tí àlà ń wo eré ó ń ṣe àsìkò tó ṣe pé àlà ń wo fíìmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ò wúlò fún wa ká lo àsìkò yìí láti lè fi wo nǹkan tó dáa bíi ká máa wo àwọn lectures àwọn lectures tá fẹ́ wo nǹkan ká bíi lectures àwọn nǹkan tá a ra tí ó jẹ́ spiritual uplift fún wa òun ni nǹkan tó yẹ ká máa fi àsìkò yìí wò ká máa gbọ́ àwọn nǹkan tí ó wúlò fún wa kò ń ṣe ká máa gbọ́ ìgbọ́kúgbọ́ bákan náà àwọn ibi tá a bá lọ kó jẹ́bi tí yóò wúlò fún wa kò ń ṣe bí ká máa lọ àwọn ibikíbi tí ò wúlò fún wa àwọn ibi tá a ti máa rí ẹ̀ṣẹ̀ àwọn ibi tá a ti máa rọ́lú ẹ̀ṣẹ̀ kò ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan yìí àsìkò yìí àsìkò tí ń kálukú wá tá a ti fi súnmọ́ ọlọ́mọ ọba sí ni kíka alukur'an kẹrin nǹkan tí a máa ṣe ni máa ṣe tìláwà alukur'an bó bá ṣe lágbára máa túwò ìtumọ̀ tó ń translation wa fún alukur'an kẹrin ìtumọ̀ ma wo ma ó máa wò ó láwò tún wò máa wò nǹkan ó lẹ́yẹ kó kọ̀rẹ́tì nù gbèsè ayé rẹ̀ àwọn nǹkan ó lẹ́yẹ kó ṣe àtúnṣe rẹ̀ bó ló ti ń gẹ̀tì nǹkan wrong bó làwọn nǹkan tó ṣe wípé ó yẹ kó ṣe tó ti ń láàkì tó ti ń láàkì behind ń bẹ́ẹ̀ wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí ni àmì gbìyànjú olùgbàgbọ́ òdodo àwọn nǹkan wọ̀nyí tó yẹ ká mójútó ni oṣù ramadan yìí ká má waste ẹ̀ dànù náfìlà tàràwí tanki bá wa participate ń bẹ́ bó bá lókun àti túnyàn sí náà lóru tún dìde kó túnyàn yàtọ̀ sí náfìlà òru òní tán máa ń kọ́ fún wa eléyìí tí ó nípìnlẹ̀ ni ṣùgbọ́n tó bá lágbára àti ka nínú alukur'an kẹrìm ṣe bó bá lágbára àti yẹn náfìlà lóru náà ṣùgbọ́n lágbára ti tìláwà ṣe tìláwà rẹ jòkó máa ṣe bó bá ma alkùránì ká náà ó ṣáà máa kárù ṣe subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah la hawla wala quwwata illa billah gbogbo àwọn kawai yìí máa ṣe kókó bẹ̀ ni pé àwọn àsìkò wa ẹ̀jẹ̀ ká lò ó fún nǹkan tí ò jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa tó bá lọ́jọ́ pé dàgbé àmà má lo àsìkò rẹ̀ fún nǹkan tí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún ẹ torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní iná sámàá wàlbàsọ̀rọ̀ wàlfọ̀hádà kúlù láìka káàna àánú masúlá ọlọ́mọba ní etí gbọ́ rẹ àti ojú rínà rẹ bákan ọkàn rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣe yí pé abéèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe lónìí so a gbọ́dọ̀ máa lò wọ́n lòkulù tọ́ra wa kọ́la ní ọlọ́run ọba ló yá wa ọlọ́run ọba ó fún wa fúnfún wa tó fún wa kò ń ṣe fúnfún wa pé lo bó ṣe wù ẹ́ lò ní lílò tó ṣe pé àkáǹtì fún ni so bí bàtà yá ni. So, tabarẹ́ǹtì nǹkan lọ́dọ̀ èèyàn a nílò nǹkan yẹn ní lílo wípé kí ni ká jẹ́ torí pé nǹkan tó yẹ ká dá ni bẹ́ẹ̀ náà ni ojú rína wa etí gbọ́rọ̀ wa ọkàn wa a gbọ́dọ̀ lò ó lọ́nà tí ọlọ́run fẹ́ ká fi lò ó ká ṣe ayé bọ́lọ́run bá ṣe fẹ́ ká ṣe ayé eléyìí ni nǹkan tí ó dáa fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tó mọ nǹkan tó ń wá ṣe láyé ọlọ́niwọ̀ máa kàlákùtù jìnnà wà lè sa ilá lè yá àbúdú mi ìdálùjẹ̀nù àtẹ̀yẹ̀ fún kankan bí o máa ṣe kán lè bá ṣe ìbádẹ̀mí ọlọ́wọ́n bá ma orídùn mínú mi rizqin wà ma orídùn àyò tìrìmún ọlọ́niwò ní ká ṣàrísì kíkan fún mi wò ní ká wá bọ́ mi ìnàlá wà rozak ọlọ́wọ́n bá lóhun so ìtọ́lọ́wọ́n bá torí ẹ̀ dá wa ìyẹn ló gbọ́dọ̀ jẹ́ priority wa ìyẹn ló gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a kakùn ṣùgbọ́n kí a wá wo ayé mẹ́yà kó ṣe wípé a ní ní kakùn fún ẹ̀sìn wa ìkúsí páńpẹ̀ṣẹ̀ tọ́ni eléyìí kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa wọ́n tó kírun déédéé àsìkò yìí máa fi kírun déédéé mọ́dẹ̀ yí padà mọ́díkíṣẹ́ ìtọ́nu tó fẹ́ padà sínú kámpù rẹ̀ ìwọ tó ṣe yí pé àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ inú ẹ ló ti ń lúwẹ̀ẹ́ àsìkò ní fún ẹ láti ronú pé wàdà tó bá ronú pé wàdà ń bẹ ṣe ìtọ́nu tún fẹ́ lọ síbẹ̀ kí ẹnìkọ̀ọ̀kan wá ká mọ iṣẹ́ kí ara wa gbogbo gbà ká mọ wúra wa ìjẹ tọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe là ń ṣe àbí tí àwọn èèyàn kan ń tì wá lọ láti ṣe àwọn èèyàn tí wọ́n ń tì wá lọ síbi nǹkan tí ọlọ́run ọbọ̀ fẹ́ẹ́ wọn ní ìdáàbòbò kan tán lè ṣe fún wa ọlọ́run ọba sọ fún wa ní sọ́rọ́tò bọ́kọ́rà ó ní ìtàbára alẹ́dínà túbìrú nínàlẹ́dínà tábàrú ọlọ́run ní àwọn èèyàn tí àwọn kan ń tẹ̀lé láyé ní gọ́ọ̀gọ́ tó ṣe pọ́n wo pé nǹkan bá ti sọ náà làwọn ó máa ṣe ọlọ́run àsìkò kan bọ̀ wá tó ṣe pé ìtàbára alẹ́dínà túbìrú nínàlẹ́dínà tábàrú wọn làwọn ò mọ̀ wọ́n rí ni ọlọ́mọba subhana wa ta'ala ni waraul azab wọn wà rí ìyà àtẹni tó ń tẹ̀lé yìí àtẹni tí wọ́n tẹ̀lé ìkíní kejì wọn rí ìyà ìtàbára alẹ́dínà túbíwú min alẹ́dínà tábàáwú waraul azab wa taqatta atbimul asbab gbogbo connections gbogbo oge ẹ màá ṣe báyìí fún ẹ màá ṣe kíní kan gbogbo ẹ kò sí tó ń jẹ bẹ́ẹ̀ mọ́ wa taqatta atbimul asbab ọlọ́mọba subhana wa ta'ala oni kadhalika yurimu llahu amalahum hasaratin alayhim ọlọ́run gbogbo ń tán gbélé ayé ṣe a máa fi hàn wọ́n pé o ní iṣẹ́ tó ṣe ní òfò ní eléyìí òfò ní eléyìí òfèlè ń bẹ́ èyí òfèlè ń bẹ́ hasaratin alayhim wa ma hum bi kharijina minan nar ọlọ́run ni wọn lè jáde nuna kọ́lọ́run bá kó mọ̀ ṣe títí wa nínà kọ́lọ́run bá kó ṣe gbogbo wa ní ọmọ aljanna kọ́lọ́run bá kó ṣe àtúnṣe wa eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ní tá a gbọ́dọ̀ pé àkíyèsí ara wa sí etí kùránì sọ nìyí etí anabi sọlá asalam tó sọ nìyí anything tó bá ti yàtọ̀ sí eléyìí ìrọ́ ni anything tó bá ti yàtọ̀ sí tí kùránì ń sọ kò ń ṣe mọ́ àìmọ̀kan ni kódà kó ṣe pé ẹni tí ó ń sọ ó ní phd lọ́wọ́ ó gba professorship gbogbo ẹ̀ ìrọ́ ni n ìmọ̀ òun náà ni tí ọlọ́run ọba sọ etí anabi muhammad sallallahu alaihi wa sallam tó sọ eléyìí ni ìlànà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala so aya yìí èyí tí ó ń sọ fún wa sọmrílì òun náà nìyí ipò ń bẹnu àwọn èèyàn àwọn tí ó máa ágíw nípa ọlọ́run ọba bóyá wọ́n ń takò pé kò sọ ọlọ́run ni àbí wọ́n ń sọ pé kò sọ lọ́hùn àbí wọ́n lọ́lọ́wọ́ bá ti ẹ̀wà ṣùgbọ́n àwọn á dífáìnì ọlọ́hùn bó ṣe wọ àwọn kò ṣe bí ọlọ́hùn ọba ṣe ròyìn ara ẹ̀ gbogbo àwọn yìí àìmọ̀kaná fi ń sọ̀rọ̀ ìmọ̀pọ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ ṣètọ́nù dẹ̀ ni wọ́n tẹ̀lé kò ń ṣe ìlànà anábì muhammad sọlọ́lá ọ̀sálàm ni wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ti kìlọ̀ fún wa gbogbo ẹni tó bá mú ṣètọ́nù ní olùtọ́sọ́nà ṣètọ́nù sọnù ni bákan náà yóò ti lọ sínú náà kọ́nà ọba subhanahu wa ta'ala kí ó yà wá ya iná kó jẹ́ kí a rí àǹfààní oṣù tí a wà nínú rẹ̀ iná kọ́nà ọba kí ó fi ẹsẹ̀ nìkan kan wá rinlẹ̀ sórí òdodo وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك